Aziz Salami, thank you very much for being here with us. Thank you. And of course, um, when we started this, um, the political solution to our Yoruba problem. Our dear mother here, of course, one of our matron, she made it possible. And Princess, we love you so much. Thank you very much for your hard work. Without you, we wouldn't have got that access to APC, PCC. And that PCC is Presidential Campaign Committee. So under the leadership of um, Prince uh, Omole, and here is his representative. Thank you very much for your thoughts. Um, sir, thank you very much, sir. Dr. Ogunjimi, it's been a very long time. We spoke like almost a year ago or even two. Your organization has worked tirelessly physically, financially, to make sure that they bring that what every man, woman, every Yoruba man, what we want, and what is exactly. Hello, mo kí wa mo kí wa o. Orúkọ tèmi ò yí padà Yèyédára ọmọlúàbí wọn Yèyédára global ni mò ń jẹ́. Mẹ́sẹ̀gì um, fún tìjẹ́ tí tajudeen um, ní ìlú uk tí ó jẹ́ lídà ywc àti yorùbá nation now um, tìjẹ́ lára àwọn fídíò tí ẹ ti sign láti darapọ̀ mọ́ apc òun lélẹ̀ tó ń wo fídíò yẹn gùn ó mọ̀ náà gbogbo ẹ̀ náà gé short short gbogbo ẹ̀ ló wà nílẹ̀ kì í ṣe pé láti wá bá ìjà ti jẹ àbí ẹ̀yin tó kù tí ẹ lọ darapọ̀ mọ́ APC hmm? nǹkan tí mo ṣe wá ṣe fídíò yìí ni wípé ti jẹ anywhere tó bá ti fẹ́ lọ nípa APC àbí anything concerning political party Nigeria political party má má gbé àṣìá èyí ilẹ̀ Yorùbá Yorùbá nation má má gbé dání ibi tí problem wà jẹjẹ nìyẹn because ṣé orí lógo wa tó gbé dání lọ síbẹ̀ yẹn pẹ̀lú flag yẹn ó fi rédè ó fẹ́ máa fi rédè rẹ̀ dẹrẹ́ àwọn èèyàn míì lára wọ́n á rò wípé gbogbo wa la ṣe bákan náà pẹ̀lú ẹ̀ no no no mi ì ní fẹ́ kó jẹ́ ká bójú kíní jẹ́ information wà lẹ́ẹ̀gan ni o ìwọ kan rọra máa lọ anywhere àtàwọn tẹ bá jọ ń lọ as a matter of fact àìmọye tẹjọ wà nínú Yorùbá Nation now tí wọ́n sọ wípé àwọn ò tẹ̀lé yín láti lọ campaign fún Tinubu wọn join APC so kì í ṣe gbogbo mẹ́bà tó wà nínú Yorùbá Nation movement òun ni wọ́n sátẹ̀lé Tinubu lọ tìjẹ́ àti ẹ̀yìn kan lẹ decide láti lọ ṣe torí ìdí méjì owó èkíní ìkejì ipò ń pa ẹ́ lóǹgbẹ gan ni kò sí nǹkan tó lè ṣe láti jẹ pé kó rí ipò nínú ayé. No ṣùgbọ́n mo kàn fẹ́ kó mọ̀ ní wípé tí ọlọ́run bá kọ́ mú yàn ni ara nǹkan tẹ́ fi dá yorùbá eh, YWC tẹ́ fi dàrú náà ni kẹ́ máa jà fún ipò ẹ tí ìmọ̀gbà tá máa gba yorùbá nation àti ìdébì kankan ẹ ti ń jàṣẹ ìmọ̀gbà tẹ́ ti wà lẹ́nu ẹ̀ láti láti ẹ̀ ipò lẹ kọ́kọ́ fi bá yí ara yín jẹ́ ń bẹ́ẹ̀ ìwọ ti ń claim president as a matter of fact chairman àbí president náà máa ń pè ẹ́ kiri ó wùn ẹ́ gan ni but ìjẹ́ bèrè ṣóhun ibi kókó ọ̀rọ̀ yìí ni wípé àwọn fídíò yìí pọ̀ gan-an information yìí pọ̀ gan-an lẹ̀ o má jẹ́ ká make it dirty ìkan tí mo wá sọ tìjẹ́ ní UK tó jẹ́ olùdásílẹ̀ YWC àti Yorùbá Nation Now wọ́n ní kó o má máa gbé fúláàgì Yorùbá Nation lọ tó bá fẹ́ lọ tó gbogbo ibi tó bá ti fẹ́ lọ láti lọ campaign fún Tinubu ṣebí fídíò yìí báyìí everybody ẹ ń wo fídíò yẹn àwọn ibi tó ti tọwọ́ bọ̀wé nìyẹn tó ti sign agreement pẹ̀lú APC APC chairman eh, campaign chairman láti Holland ó sẹ́ndì representative ẹ̀ ó sẹ́ndì ẹ̀ sí yín àtàwọn tẹ́jọ wà ń bẹ̀ àti gbogbo yín àwọn kan kúrò ń tìjẹ́ ṣé bá ti darapọ̀ mọ́ APC kò ṣe problem àwa bọ̀ má máa gbé flag Yorùbá nation lọ́bẹ̀ má jẹ́ kó máa bú wa kó máa sọ wípé gbogbo wa la ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ò ṣe bẹ́ẹ̀ atákú sí Yorùbá nation lọ́rùn ni a ò ṣe èyí ṣe èyí a ò ta géè a play géè èyí jẹ èyí ò jẹ kàṣà àti mú kan àwa ò ṣe yẹn àwa kan apọ̀ àráyè ipò pé wọ́n ń pín ipò kò kan anybody àwa kan wà tá à ń ṣe Yorùbá nation kò ń ṣe torí nǹkan owó ta fẹ́ mú bẹ́ẹ̀ àbí torí ipò àbí anything à ń ṣe torí ìran wa ní láti bọ́ lóko ẹrú ṣùgbọ́n tí tìjẹ́ tó bá wà lára àwọn tó jẹ́ wípé tó àbá ti fún ẹ ní ipò pé kò jẹ́ president àbí chairman kó máa jẹ adarí everything ọ̀ràn ni ó máa dá kinní yẹn rú ni wàá bẹ̀rẹ̀ sí ní group àwọn èèyàn papọ̀ everybody ti mọ way Ti tìjẹ́ dání ìrìn àjò yìí o má kọ Yorùbá nation sínú rẹ́dẹ̀rẹ́dẹ̀ Ti tìjẹ́ àti àwọn akadísíkì àti àwọn kọ̀ọ̀kan ni wọ́n ń lọ sọ́dọ̀ Tinubu akadísíkì gbogbo eléyìí tó ń ṣe ń sìn kò kan anybody Akadisky kó lè mọ̀ wípé information yìí wà lọ́wọ́ mi mi ìráyè tí ẹni ṣé o rántí Tibri Tibri sorry ṣé o rántí Tibri ní yín London ibi tó ti ṣe panẹ́bítà Ni building under building yẹn building government gọ́ọ̀mẹ̀ntì Ìbàdàn yẹn àti everything to this very moment gbogbo bó ṣe paru pariwo MC tó ń pariwo Tinubu ó tí ì rí wọn bá sọ̀rọ̀ ó sì ń ṣiṣẹ́ pé kán gbé ẹ lọ́bẹ̀ lọ bá ni o information yẹn wà lẹ̀ tí ò bá sí mi agbájá tó bá lo fe ma wa fún Ìgbòho àbò fẹ́ máa dí Yorùbá Nation Movement kó máa di wa lọ́wọ́ akadiski ti bá ṣí ojú sí ẹ information ti bá bẹ̀rẹ̀ sí ní gbé jáde we prove O mọ̀ kan màá bá ẹ mẹ́sọ̀ pé orí píṣọ̀ lára tíbrì níbi tó ń gbé kó lè mọ̀ pé information ẹ̀ pọ̀ lọ́wọ́ mi bọ̀ mí ìbá tiẹ̀ wá àti tìjẹ́ àti akadiski ẹ̀yin méjèèjì ẹ fi yorùbá nation lọ́rùn lẹ̀ àwọn òun ṣe onídẹ̀tì a ṣe yorùbá nation torí ipò a ò sì ṣe torí owó à ń ṣe torí pa ní láti ṣe ni àdúró tán fúnra wa ni àwa bẹ̀yìn ni o TJ Akadiski ẹ yé bẹnu àtẹ lu yorùbá nation tí ẹ bá rí wípé ipò tẹ́ ń wá ẹ ò rí torí kò tí ì sí nu yorùbá nation a ò tí gba yorùbá nation débi tán máa mọ èèyàn tó máa ṣe president tó máa ṣe minister tó máa ṣe kinní kan tó bá tẹ̀ máa wá pé president minister senator ẹjọ́ sórí social media láti máa wá ṣe ṣé ní London yẹn náà lẹ ti máa ṣù sí ẹ̀ láàrin ara yín àbẹ́ẹ̀tì ẹ̀ mọ nǹkan tá à ń sọ ni ṣé kan ro wípé ìwọ̀nba àwa tá à ń sọ̀rọ̀ Yorùbá nation ìwọ̀nba wá yẹn nìkan lẹ́rù wípé ó jọmọ Yorùbá ni mẹ́díà wo yorùbá land bó ṣe tóbi tó tabarẹ́ ẹnikẹ́ni ní orí social media tó wẹ̀ pé bí yóò participate lọ́nà kan bí mi tó rò wípé tó bá gbẹ yorùbá nation tán wọ́n bọ̀ wá gbé ẹ wá síbẹ̀ kan wá béèrè pé bó ṣe máa ṣe bó ṣe máa ṣe nì ìwọ àtẹ̀mí a lè má hàn tí ẹ lè rí tiwa rúbà ah, ní bọ́síbo ó mọ bí ilé àwọn ọmọ yorùbá ṣe pọ̀ nílé lóko lẹ́yìn odi ni àwọn àgbàgbé ilé yorùbá kọ́ wọ́n dá sí wọn dá sí tó bá délé tán wọ́n á ni bẹ́ẹ̀ ni yorùbá nìyẹn wọ́n á fà á mọ́ra èmi rí ẹni ipò àbí kọ́ recognize anything bá ní ìṣẹ́ tó ṣe ìyá àwọn Yorùbá eh, land wọ́n ní láti bọ́nú ẹ̀ mi àwa ò ní gbà pé kí àwọn eh, àtọ̀rìnwá mi kọ́ tó wá recognize wa ìran mi nílẹ̀ Nàìjíríà again kàkà kílẹ̀kùn ilẹ̀ àṣà ni TJ lọ́tọ́wọ́ ọmọ ẹ̀bọṣọ o àwọn Yorùbá náà ní kí sọ fún ẹ tó o bá ti ń lọ sí meeting APC àbí anything tán lòun gbé flag kiri torí ó lòun sọ fún wọn bẹ́ẹ̀ òun sọ lóríṣiríṣi pé ìwọ ló dá Yorùbá Nation sílẹ̀ ìwọ ló lọ́ọ̀jì ẹ̀ ìwọ ló ṣe gbá ìwọ ló kúrú ìwọ ló ga ìwọ ló gbé bàbá kí tó yẹ wá ìwọ ló ṣe everything tíjẹ́ gbogbo ìyẹn story ni Eh, Maria ló bí Jésù ìtàn ló bá dé èèyàn kan ló máa bẹ̀rẹ̀ kankan o bó bá jẹ́wọ́ náà ni kò sí nǹkan tó bá dé bẹ́ẹ̀ ọmọ Yorùbá ni ẹ́ eh? tó bá dẹ̀ sọ wípé ò ṣe mọ́ kò tí ìfàjà náà kò tí ì rújú jù bọ̀ má kàn máa gbé fúláàgì wa lọ́bẹ̀ má dẹ̀ máa máa lọ anywhere tó bá ti lọ sí eh, politicians eh, political meeting má máa gbé fúláàgì yorùbá nation lọ kó máa jẹ́ káwọn èèyàn máa rí nírìí wípé bóyá ìwọ ni eh, yorùbá nation náà rán ẹ wá àbó ń represent yorùbá stop insulting us and stop disgracing us tó o bá stop ẹ ò ní jẹ́ tán ò ti jẹ́ mo sọ fún ẹ.